وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فولا وبركاته àlékún ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́jẹ́ tó ọlọ́run bá kó mọ́ bá nàbí sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà ànábì àti gbogbo olùrìnàjò ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbéra al àti àwọn ipò tí la ilaha illallah tó wà nínú ìgbésí ayé wa àwọn àgbọ́yé eléyìí tí ọjọ́ ọ̀ràn yẹn lé wa lórí láti gbọ́yé nípa gbólóhùn la ilaha illallah eléyìí táwọn wí lẹ́nu àwọn ìlápa tí ó yẹ kí gbólóhùn náà tó yẹ kí ó máa ní lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń wí nítorí pé gbólóhùn wọ̀nyí ọkọjá gbólóhùn tákàn wí lẹ́nu lásán àmọ́ ti ṣe ọwọ́ wa tí ó mọ̀ wá tako gbólóhùn náà ẹni tó bá ti wí gbólóhùn náà ó ní àwọn nǹkan kan tó gbọdọ̀ máa ṣọ́ra fún ó sì ní àwọn nǹkan kan tí irú ẹni bẹ́ẹ̀ tí a gbọdọ̀ máa rí lára ẹ̀ tó bá yẹ pé ó mọ̀ túmọ̀ gbólóhùn tí ń wí yìí tó dẹ̀ ń ṣiṣẹ́ tọ gbólóhùn náà ṣùgbọ́n ṣe gbólóhùn tákàn wí lórí ẹnu lásán tí kìí bá se pé yóò rinlẹ̀ nínú gbáyà wa àwọn sẹ́ wa náà tá a bá ń ṣe yóò sì máa yóò máa ṣe dédé pẹ̀lú ẹ̀ àwa ń ṣàlàyé pé kí ni àwọn iṣẹ́ téèyàn máa ṣe tí a fi mọ̀ pé gbólóhùn yìí rinlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ẹgẹ́ bó ṣe ń wí lórí àwọn rẹ̀ àbí kí làwọn iṣẹ́ téèyàn lè máa ṣe fẹ́ kí ọmọ tako gbólóhùn yìí kódà kọ́ mọ wí gbólóhùn yìí lẹ́nu tá a mọ̀ pé ó kàn ń wí lásán ní gbólóhùn orí ahọ́n ni kò dénú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ni kò nílapa kankan nínú ìgbésí ayé rẹ̀ ó ní àwọn nǹkan tí a ti ń gbé ẹ̀wò náà nínú àwọn nǹkan tí a gbé ẹ̀wò nínú àwọn kókó tá ń bá lọ òun náà ni pé sẹ́rí gbólóhùn yìí òun náà ni hiya millatu abina Ibrahim òun náà ni ojú ọ̀nà bàbá wa Ibrahim orí gbólóhùn yìí ni bàbá wa Ibrahim náà dúró lé lórí gbólóhùn yìí bàbá wa Ibrahim alayhi salatu salam òun ló dúró lé lórí òun ló sì pèpè sí òun ló fi jẹ́ sí pé látara àgbọ́yé gbólóhùn yìí òun ni ànábì Ibrahim ló fi kan oríṣiríṣi àwọn àdánwò lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ torí pé kò sẹ́ni tí ó dúró lórí gbólóhùn yìí gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá àlíkà ìfẹ́ kó dúró lórí ẹ̀ tí àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá ọlọ́wọ́n bá tún wọ̀n nífi nira kan nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé tẹ́báríyàn tó jẹ́ sí pé gbólóhùn yìí ló ń pèpè sí tó ń pèpè sí tawhid tó ń sọ àwọn èèyàn lára kó ń bí ẹbọ àwọn tí wọ́n ń pèpè sí ẹbọ nì àtàwọn tó wà lórí ẹbọ yẹn wọ́n máa ní lára wọ́n máa fara ní wọ́n lè lé kúrò lé wọ́n lè lé kúrò nílùú wọ́n lè gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n lè gbàyàwó lọ́wọ́ ẹ̀ wọ́n lè fìyà jẹ́ eléyìí báyìí bọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba tó kọjá náà nìyẹn àwọn ànábì ọlọ́run ọba yìí ní táwọn náà bá ń pè wọ́n sí gbólóhùn yìí àwọn ìjọ wọn ò kí fẹ́ ń gbọ́ wọn kì í fẹ́ gbọ́ gbólóhùn náà nítorí ẹ̀ náà fi lé ànábì wa Muhammad sallallahu alaihi náà fi lé kúrò nílùú bàbá rẹ̀ ìlú tó yẹ pé àwọn tí wọ́n lé kú mbẹ́ yìí wọ́n lẹ́sẹ̀ lẹ̀ ju ànábì lọ nínú ìlú yìí bákan náà ni wọ́n ṣe jọ rí kódà ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ tó yẹ pé ànábì ní bíbí jù wọn lọ nínú ìlú náà nínú maka àmọ́ wọ́n pa wọ́pọ̀ lé lórí wọ́n sì lé ànábì jáde nítorí pé kiri nítorí pé pé wọ́n sì di gbólóhùn pé ọlọ́run ọba nìkan òun náà ni máa jọ́sìn fún gbogbo tẹ́ ń jọ́sìn yàtọ̀ fọ́lọ́run ọba yìí wa ń ṣàlàyé pé ìbàjẹ́ ni aburú ni eléyìí báyìí ni wọ́n gbà kan rí pé à ah, ó ń bá àwọn òsáwá jẹ́ ó ń bú àwọn òsáwá ẹ̀rí lórí náà nílọrin lórí náà tábà ń sàlàyé tawhid wọ́n ní ń bú àwọn olí ó ń bú àwọn ṣéwù wa oníkàmọ́ ṣe kiri kan a ni wọ́n ní ẹ má lọ bí sàárè mọ́ wọ́n ní ẹ má lọ pé àwọn tó wà nù sàárè mọ́ ó ní ń bú àwọn àgbàlagbà ẹ̀rí ó láwọn ọmọ ẹ̀ lójútì àwọn àgbàlagbà náà ń bú wọ́n bú ṣéèkì lágbájá wọ́n bú ṣéèkì tàmẹ́dùn báwọn tọ̀hún náà bá gbógun tànẹ́bì ní pé àà ńgbógun tàwọn ńgbógun tàwọn òòṣà wa àwọn tá a gbára lé àwọn tá a gbẹ́mí lé ńgbógun tiwọn bẹ́ẹ̀ náà nínú nǹkan táwọn èèyàn ń ṣe láyé òsè tabari èèyàn ti ń pèpè sí tawhid wọ́n ní wàhálà rẹ ti pọ̀jù kankan rẹ ti pọ̀jù jáde gbogbo nǹkan náà ni máa ń condemn ó làgbọ́dọ̀ yọṣẹ́ wò má ó làgbọ́dọ̀ ṣe kíní má ìtawọ̀ àgbàlagbà sì fi ń jẹ́ àgbàlagbà nu ìtawọ̀ ọlọ́run ọlọ́run fi ń jẹ́ ni ọlọ́run ìwà ń condemn ẹ̀ ń takò lé ni ń takò lé ni bó ìyẹn ni ẹ mọ́ sẹ́bọ mọ́ ọlọ́wọ́n bá nìkan ó ní èyí tẹ́ ń lọ bí sàárè yẹn tẹ́ ń lọ tọrọ bí sàárè yẹn tó ẹ pa gbogbo nǹkan wọ̀nyí tí ẹ máa jọ́sìn fọlọ́wọ́n bá nìkan sẹ́wọ̀n kí báyìí sọ fánàbí wa Ibrahim náà nìyẹn wípé àwọn òsáwa ní ń bú yìí àwọn òsáwa ní ń bẹnu àtẹ́lù yìí tẹ́ gbogbo olúwa parapọ̀ lé lórí tọ́bi ju anabi Ibrahim aleyhi salatu salam tọ́bi ju sínú náà àti bàbá rẹ̀ ní o àti gbogbo àwọn ọba ìlú àtàwọn èèyàn ìlú gbogbo náà jọ pàápàá dá nẹ́bí Ibrahim lórí nítorí pé nẹ́bí Ibrahim gbé ogun ti gbogbo pátápátá ni ìgbà tí bàbá rẹ̀ náà jẹ́ lẹ́bọ ànẹ́bí Ibrahim gbógun ti bàbá rẹ̀ náà pẹ̀lú àwọn ẹlẹ́bọ ni ṣé báyìí nìsí lànẹ́bí Ibrahim fi ń sọ wípé ọlọ́wọ́n ọba àlejò láńjẹ́ kó yọ wípé sunna ànẹ́bí Ibrahim ojú ọ̀nà ànẹ́bí Ibrahim òun ni ká máa tẹ̀lé òun ni torípa nẹ́bí Ibrahim bọ́ pamọ́sẹ̀ kúrò lára àwọn èèyàn rẹ̀ àti nǹkan tí àwọn nǹkan tí wọ́n ń jọ́sẹ̀ fún àtọ̀fọ́nà ọba ó ní kafarna bikum wa bada baynana wa baynakumul adawatu wal baghdau abadan hatta tu'minu billahi wahda ọlọ́run bá ní ànẹ́bí Ibrahim sọ fáwọn ẹjọ́ rẹ̀ pé kafarna bikum a ṣe kèfèrí sí yẹn ẹ̀yìn ìjọ kèfèrí àṣà ìgbàgbọ́ sí yẹn وبدا بيننا وبينكم العداوة والبغضاء ọ̀tá ó sì máa hàn láàrin wa àti àti ìkórìíra ẹni yóò máa hàn láàrin wa abadan yóò sì máa lọ bẹ́ẹ̀ gbére ni hatta tu'minu billahi títí fa dẹ́bi nígbàgbọ́ sí ìjọkan oṣù ọlọ́run ọba tẹ́bi gbàgbọ́ ọlọ́run nìkan náà lọ́rẹ́ ká máa jọ́sìn fún tẹ́lẹ̀ báyìí ni gbóhùn òní ojú ọ̀nà ṣé bá ní sí nítorí ẹ̀lọ́ jẹ́ sí ànábì wa ìkánná ànábì tó ti kọjá lọ ìgbà tóun náà tó bẹ̀rẹ̀ sí máa bẹ́nu àtẹ́lú àwọn nǹkan táwọn ẹjọ́ sí àtọ̀ fọ́lọ́wọ́n bá kí ni kẹta sọ wọ́n ní iná kúrú ilá ìtàrọ́kà báyìí àlìhátínà bèsú wọ́n ní à kò sí nǹkankan tá a rí sí wọ ànẹ́bí ọlọ́run báyìí wọ́n tó ń pè ànẹ́bí ọlọ́run báyìí a rí nǹkankan sí ọdún pé àṣà sí àwọn òṣà wá ti mú ọ wèrè ní ọ ń sọ kátàkátà rí ètò ń sọ yí ọ̀rọ̀ wèrè ni ètò àti ní pọ́sẹ̀lẹ̀ sí ọ ni pé àwọn òṣà wa tó ń bú ìwọ́n ti sàṣì ọ àṣà sí ti wá ràn ìnàkúrú ilá wọ́n agbógun ti wọn wọ́n ajá wọn lógun wọ́n apẹ́ ẹlòmíì nù wọn wọ́n ní ẹlòmíì lára nù wọn nítorí pé wọ́n ń pe àwọn èèyàn kúrò níbi ìtẹ́njọ́sìn fún àtọ̀kọ́ lọ́wọ́ wa ìtẹ́nu wọn ti lẹ̀ mọ́ ìtẹ́nu wọn ti rò papọ̀ mọ́ yẹn wọ́n ń já àwọn èèyàn kúrò mbẹ́ wọ́n wá ń gbé wọn lọ sọ́dọ̀ Ọlọ́run bá nìkan tẹ́lẹ̀ ní gbọ́dọ̀ ní mílà ànábìwá Ibrahim Ọlọ́run bá lè kíra fi sọ pé mílà ọlọ́run bá ní ojú ọ̀nà ta wí ojú ọ̀nà tawhidu yìí òun náà ní ojú ọ̀nà bàbá yìí ànábì Ibrahim huwa sammakumul muslimin ànábì Ibrahim yìí òun gan ló sọ yìí ní mùsùlùmí nínú tafsiru mi huwa sammakumul muslimin ọ̀hun ọlọ́run bá fúnra yìí fúnra òun òun ló sọ yìí ní mùsùlùmí náà ilé ah, báyìí ó ní yóò jẹ́ kọ́mọ̀ yíwa pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pèpè sí la ilaha illallah tó ń pè àwọn èèyàn kúrò bí ìmá jọ́sìn fún àwọn àlùjànnú ó ń pè àwọn èèyàn sí kúrò níbi ìmá jọ́sìn fún àwọn èèyàn ó ń pè àwọn èèyàn kúrò níbi ìmá jọ́sìn fún àwọn ẹ̀dá bọ́rọ̀ gidi ní táwọn èèyàn gbára lé yàtọ̀ fọ́lọ́wọ́n ba ó wá pè wọn lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ba nìkan àwọn èèyàn máa gbógun tìrú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ni ojú ọ̀nà nítorí ọjọ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó ṣe é ṣe kójú ẹ máa rí àwọn nǹkan tójú àlẹ́jì Ibrahim náà rí wàhíyà zaka gbóná yìí gan ni ìsàfọ̀mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fọ ara ẹ̀ máa kúrò níbi ìbínú ọlọ́run ọba ẹni tó bá fẹ́ fọ ara ẹ̀ máa kúrò níbi ìmọ̀ ìjọsìn fún ẹ̀dá yàtọ̀ fún ọlọ́run ọba gbóná yìí ni ó dúró lé lórí ẹni tó bá ti dúró lé gbóná yìí ó ti sàfọ̀mọ́ ara rẹ̀ nìyẹn kúrò níbi ìjẹ́rú fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ó ti sàfọ̀mọ́ ìwà rẹ̀ nìyẹn ó ti sàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ nìyẹn ó lè ti sàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ fọ́lọ́wọ́n bá nìkan ó ti kú ẹ̀sìn rẹ̀ máa kú òní ipa nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́wọ́n bá nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ọlọ́wọ́n bá sọ nínú sọ́ọ̀tù Fussilat ayé ẹlẹ́ẹ̀kẹfà sẹ́lẹ̀keje ọlọ́ni wa waylul lil mushrikin ọlọ́wọ́n bá ní ibi dandan ọlọ́wọ́n bá àti pé ọ̀gbun kan nínú ná tó burú nínú àwọn àyè tó burú jù náà kọ́mọ jẹ́ tàwọn ọ̀sẹ́bọ alladhina la yu'tuna zaka ọlọ́ni àwọn tí yọ zaka zaka o kété pé zaka owó àwọn tí yọ zaka àìbáàdà wọn tí wọn kì í kọ ẹ̀sìn wọn mọ́ fún ọlọ́wọ́n tí wọn kì wọn mọ́ fún ọlọ́wọ́n tí ara wọn má kúrò níbi ìmọ̀ jọ́sìn fún kan bí àtọ̀kọ́ lọ́wọ́n bá nínú lọ́pàá ló jẹ́ pé al-Imam Ibn Qayyim nínú tíra wọn tán pè ní Ighathatul Lahfan wọ́n sàlàyé áyà yìí wọ́n ní qala aktharul mufassirin al-Imam Ibn Qayyim wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá olùmọ̀ nípa tafsir minasala nínú àwọn tó ti kọjá lọ wa man ba'dahu àtàwọn tó tẹ̀lé wọn wọ́n sọ pé hiya tawhidu zakatu tó wà nígbà ìkéde zaka owó tawhidu ni alladhina la yu'tuna zaka ay alladhina la yuwahhiduna Allah àwọn tí ò kí ń ṣe tawhidu ọlọ́run wọ́n ní òun náà sì ni ṣahádàtù allá ilaha illallah ìfìrìnlẹ̀ wípé kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́run bá allah nìkan bákan náà wà ìmánu alladhi bihi yazqul qalbu àti pẹ̀lú ìmán eré tó ẹ́sì pé pẹ̀lú ẹ̀ ní ọkàn ó fi má ìmán tó ẹ́sì pé tẹ́yẹ̀ bá ní ọkàn ó mọ̀ kúrò níbi pàǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run bá nínú báyà yàn ọkàn ó máa kú omi àìnígbàgbọ́ sí ọlọ́run ba wọ́n ló náà ní zakat yìí fa innahu yatadammanu nafiya ilahiyyati ma siwa alhaqi torí pé gbólóhùn yìí ó kó sínú ìgbé kúrò fún ìgbé ìjọsìn kúrò fún gbogbo ẹlòmíì tó bá yàtọ̀ fún ọlọ́run ba gbólóhùn la ilaha illallah yìí ti kó sínú wípé a ti gbé kúrò a ti negate a ti tako ìjọsìn fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ba eré tọ́jọ́ ọba òdodo pẹ́pọ̀n nìkan náà ló lẹ́tọ̀ọ́ láti máa fún níjọsìn yẹn minal qalbi àti gbé kúrò nínú ẹ̀mí wa wípé kò sẹ́ni tọ́tọ́ láti máa fún níjọsìn àfọlọ́run ọba nínú ẹ̀mí wa wàdálìkà tọ̀hárọ́tù eléyìí sì ni ìsàfọ̀mẹ́ ẹ̀mí wa fún ọlọ́run ọba fọ́sìn ọlọ́run ọba wa ìfúbátù olùhíyàtì subhanahu olùhíyàtìhí subhanahu ó sì ní iṣẹ́ ìfúnnilẹ̀ ìjẹ́ ìlẹ́tọ̀ ìjọsìn fún ọlọ́wọ́ bá nìkan àti fèrè lẹ́nu báyà wá nìyẹn wa huwa aslu kulli zakat wa nama òun sì ní àgbogbo ní ìpìlẹ̀ gbogbo tó ń pè ní ìsàfọ̀mọ́ pátápátá òun sì ní ìpìlẹ̀ gbogbo tó ń pè ní ìní ìbẹ̀rù ìní ìdàgbàsókè nínú ìgbàgbọ́ àti nínú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó ọgbẹ́ máa ní ìdàgbàsókè nínú ẹ̀sìn rẹ̀ tàbí ìjù ẹ̀ lọ́gbọ̀dọ̀ dúró dé ní dáadáa ìfẹ́rẹ̀lẹ̀ fún ọlọ́run ọba wípé òun nìkan lọ́tọ́ láti máa fún níjọsìn àti ìtakò ìjọsìn fún ẹlòmí ìyàtọ̀ fún ọlọ́run ọba jẹ̀máà hey à ń ké fún ọba àwọn ẹ̀dá tá ń jọsìn fún ìwà lọ́yìn ewu nípa ká máa jọsìn fún Ahmadu Tijani hey wàláhì wàhálà ní o bẹ́ẹ̀ bá fi kú lórí ẹ̀ yọ́ bọ́ wọn bá pàdé bí ò ṣe dá o kẹ́ máa jọsìn fún Ibrahim Niyas wàhálà ní o wàláhì kí a máa jọ́sìn fún Abdul Qadir al-Jilani wàhálà ní o kí a máa jọ́sìn fún Sheikh Kamal kí a máa jọ́sìn fún Sheikh Adam kí a máa jọ́sìn fún bàbá wa Sheikh Amini ah bàbá wa jọ́ngọ́lọ̀ bàbá wa kò kéwù kò béèrè bàbá wa fẹ́ ẹlẹ́ha bàbá bá kọ̀ọ̀rọ̀ hey subhanallah táwọn èèyàn ń fún lónìí táwọn èèyàn lọ síbi sàárè wọn kí a fún Badawi eré ní sàárè rẹ̀ wà ní Egypt kí a máa jọ́sìn fún Hussein kí a máa jọ́sìn fún Ànábì Isa alayhi salatu wassalam àbí kí a máa jọ́sìn fún Ànábì sallallahu alayhi wa sallam àbí kí a máa jọ́sìn fún àwọn màláìka àbí kí a máa jọ́sìn fún àlùjànnú ah subhanallah eléyìí báyìí wàláhì ó ti yọ jáde kó nu jẹ́ mùsùlùmí o ó ti yọ jáde bọ́ọ̀lù ó ṣe yẹn mo fi ọlọ́run bá búra kò sí yàtọ̀ nínú wa àti ẹni Jesus Christ Jesus Christ mo fọ́ ọlọ́run bá bẹ̀ ọ́ kí ni yàtọ̀ nínú tó pe ànábì Ìsá àti ẹni tó pe nìyàs wàhálà dé báyàn ó pe ànábì Ìsá ó ní Jesus Christ ta ló pe jẹ̀má ànábì ọlọ́run àbí ìgbà tí wọ́n náà dé wàhálà dé bá ọ ó ní nìyàs ta ni wọ́n nígbà wọ́n pè wò ní ọlọ́run àbí ni wọ́n gbà wọ́n pè pé ààrẹ Ahmed Tijani a sì rẹ́rì fún ìjánẹ́bí ọlọ́run ọba àlẹ́bí Ìsá àbí subhanallah wallahi láàfíì kò sí wọ́n wá ní ìwọ́n ní mùsùlùmí ó dẹ̀ ń pe anẹ́kọ̀ọ́ ń pe ó ń pe niyas ẹ́ ó ń pe yá ṣe ahmed Tijani yá ṣe subhanallah nígbà tí wàhálà ṣẹlẹ̀ sí ọ hásẹ̀ abdulkadir Jilani abdulkadir Jilani àwọn òbí bẹ̀rẹ̀ abdulkadir Jilani níbo nígbà tí wàhálà dé bá àbí wàhálà ìdẹ́bà ọ̀sáré lọ bí sàárè àwọn ẹni rẹ̀ subhanallah ilé báyìí ẹbọ ni jama'a ẹbọ ni ṣe bá ní sí ẹbọ ni àbí àwọn tó jẹlẹ̀ yìí o àjẹmí sàárè alímì o ibi sàárè alímì àbí ká débẹ̀ o òun náà lálámàrí yóò tó yanjú o àbí ìjà parí a parí ẹ̀ níbi sàárè alímì tí nǹkan bá lè kan rí tíjàbá lè kan rí táwọn èèyàn ti yàn yàn yàn tún àríyàn ọ wá ní tọ́ ẹ̀yìn àwọn méjèèjì tó ń pè ẹ̀pọ̀ wọn tó ń lé ọba tó bá dé lé ọba yá ibi tá ti ọ̀rọ̀ lẹ́yìn eléyìí kò síbò mi tẹ́sílẹ̀ parí ẹ̀mọ́ wọ́n ti wà pé táwọn bá ti mú wọn jẹ́ ibi sàárì alíbi tí kẹyàn bá ti lè parí kò lè parí máláyé nìyẹn àwọn àgbàfáyèsù méjì kan àwọn méjèèjì ni wọ́n rẹ̀ jù àwọn ni ó kọ wọ́n lọ sókè jù níbi ìlànà ṣetán èkó làwọn méjèèjì wà èkó làwọn méjèèjì wà ìkànnì ẹ̀jẹ̀yàn kẹlẹ̀ jẹ́yàn ìkànnì Imamul Bukhari ọ̀jẹ́ kankan ẹ̀tì àwọn méjèèjì nígbà tí wọ́n ń jà àgbàtán mú wọn débi sàárì àlìyìnfà bàtàwọn méjì ń jà tán ìyàn yẹn yàn tán rí yàn tán ẹ tó ní sọ̀látùl fàtì tóbi jù rọ kíkí lọ tó lọ́wẹ́ àti eré tó ní Imamul Bukhari tó ní ọgbà dìsí wá pánẹ́bí rẹ́pù èèyàn àwọn méjèèjì ń gbà tí wọ́n tán fàdà yọ síra wọn ìdàjà tán bẹ̀rẹ̀ sí ma gbàtán yẹn yẹn tún àrí yàn àgbàtán débi sàárẹ̀ àlílé o wọ́n gbé wọn débi sàárẹ̀ àlílé gbangba báyìí a'udhu billah ibi sàárẹ̀ àlílé a'udhu billah irú kílélé ìbáyìí jama'a irú kí lélẹ̀ báyìí ẹwú obi tí a tẹ̀rì sẹ́bọdé ẹwú obi tí a tẹ̀rì sẹ́bọdé àìwá mayé nǹkan báyìí tẹ́gbẹ́ tí bá ti ń ṣẹlẹ̀ ó ní ẹ̀sùn bí sàárì alimi ẹ̀sùn bí sàárì alimi tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ báyìí ẹ̀sùn bí sàárì alimi a'udhu billah a'udhu billah ẹbọ́ lélẹ̀ jama'a ẹjá jáwọ́ kó mẹ́ wallahi ẹjá jáwọ́ kó mẹ́ o hey eléyìí báyìí báwọn anábì ọlọ́wọ́n bá tó ṣáájú

ẹ̀tọ́ ọlọ́run kí ẹ máa gbé fẹ́dà ẹbọ lélẹ̀ ẹlòmí nǹkan oníjì ṣẹlẹ̀ ya Rasulullah ya Rasulullah orùpọ̀rọ̀ ẹ̀sìn ló ń sọ ẹnu ara wọn gbígbẹ́ bí pọ̀rọ̀ mùsùlùmí ní sọ wallahi ọ̀rọ̀ ẹbọ lọ ń sọ ẹ o sì ya Rasulullah o ń pè ànẹ́bí a'udhu billah ilé ìbá ìyẹjá já ókú mẹ́ àlùmá wallahi ìyẹjá ókú mẹ́ kí ẹ mú bàbá rẹ níbi tí ọ̀dá lọ́jọ́ gbé wallahi alkiyama ara wa la ń jù fa alkiyama ara wa la ń jù o ṣé báyìí ní sè ọlọ́mọ sí wa ládọ́rùn mọ́tọ́ kọ́lọ́mọ jẹ́ kéèyàn kábàámà tó bá jẹ́ bẹ́ẹ̀ alkiyama pé wọ́n dẹ̀ ké ńgbà tá wà nílé ayé o bí ṣe ń gbé tí ọ̀tún wa wọlé bẹ́ẹ̀ ní gbà tètè jáde ní o àbá àròkọ àfáàní ọmọ tí ń wí ní o nílé báyìí ẹja sọ́ra fún kọ́lọ́ ọba kọ́mọ́ bá sẹ́wà jẹ́ o eré yára bá sẹ́yàn jẹ́ ó yára yọ̀rìn jáde kó nu mùsùlùmí ká máa lọ síbi sàárè kíní ní kaula ìṣàrẹ́ Ibrahim Niyas ní kaula ká máa lọ síbẹ̀ báwọn yẹn ṣe ń lọ bẹ̀ lónìí ilé ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí pọ́dún mẹ́wàá dídí apá ń lọ síbi kaula ọba àwọn ọmọ táwà bí láyé ni pé à ń lọ síbi à ń rẹ́ǹtì à ń gbé bàálù à ń gbé mọ́tò à ń lọ sí kaula lọ́dọọdún ọba àwọn ọmọ táwà bí láyé ni ṣé báyìí nìsín ẹjá já ọkọ̀ omi kan o torí àwọn tí ń lọ wọ́n sọ tí wọ́n lọ ń dánwò lọ́hùn níbi sáré àwọn èèyàn sọ tí wọ́n lọ ń dánwò níbi sáré àgẹ́gẹ́ wallahi mo fọ́nà babúra láwọn ẹbọ táwọn èèyàn lọ ń dánwò níbi sáré àgẹ́gẹ́ bàbá yìí ṣe káàdàmù yìí ṣe ní kò pẹ̀pẹ̀ pé kẹ́nì kankan máa jọ́sùn fún sáré nígbà tó wà ní ayé ṣe bá rí tíra wọn a sì gbọ́ wà sí wọn àdígbò ní ṣe káàdàmù ti pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ wallahi lanfim àríbi àríbi ti ṣe káàdàmù tó ti pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ nínú tíra wọn ààsì ah, ẹ̀tọ́ bá dẹ̀ rí kọ́ sọ fún wa o bí ti Sheikh Adamu ti ní tóun bá kú tán ẹmọ́ wá tọrọ nǹkan bí sáré o ààsì ah, mọ́ Sheikh Adamu lẹ́ni tí máa ń lọ bí sáré ńgbà tán wà ń lé ayé abámọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n lọ bí sáré náà ọba di kan kú tán nísìn àwọn yẹn wá ń lọ bí sáré wọn wallahi àwọn yẹn lọ ń tọrọ mọ́ mẹ́ àwọn yẹn lọ ń tọrọ àwọn ilé tí ọ̀lá láfíà wọ́n ń gbé wọn lọ́bẹ̀ bí wọ́n rí wòsàn tàbá ti débẹ̀ àwọn èèyàn lọ sí sáré tajul adabi lábẹ́kúta subhanallah ọdún kan ni wọ́n lọ wọ́n lásìdẹ́ǹtì lọ́jọ́ rẹ̀ nínú tán lọ sí sáré tajul adabi lábẹ́kúta subhanallah ilé ìbáyìí gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan burúkú ni àwọn nǹkan tí ò dáa ni àwọn èèyàn lọ sí sáré ìdásọ̀ láti àbáwọn èèyàn máa ń lọ́bẹ̀ ni subhanallah ẹjá sàlàyé sẹ́rí ẹni tí bá ń sòdodo fún wa làwọn máa ń mú lọ́ta ẹ mẹ́jà á mọ ẹtí ń sòdodo fún wa lọ́ta báwọn ìjọ ànẹ́bí ọlọ́run bá náà ṣe mú àwọn ànẹ́bí wọn lọ́ta nìyẹn nítorí wa ń sòdodo fún wọn téèyàn bá fẹ́ kọ táwọn yẹn bá ti tẹ̀rù sínú bàjẹ́ tẹ́ bá fẹ́ kọ fún yóò ní wọn lára téèyàn bá bóyá egbò ní táwọn dókítà bá fẹ́ wo egbò yẹn wọ́n wá mú nǹkan kan wọ́n egbò yẹn wọ́n wá rin yóò nílára yóò nílára wọ́n ń ní wo egbò yẹn sán wọ́n fẹ́ wẹ́sẹ́ ni bẹ́ẹ̀ lẹni tí bá ń kọ̀ bàjẹ́ fún yẹn torí pé ibi tí ó ní ọ́ lára ní ti nǹkan bọ̀ yẹn ibi tó tẹ̀rì sí ní tẹ̀ yọmọ wá ní ọ́ lára ara wa ní ọ́ pé kí ní wí ó sì fẹ́ tún ọ ṣe ni bẹ́ẹ̀ yẹn bá fọṣọ nísìn atọ́tọ́ dọ̀tí ẹ rí pé pẹ̀lú ìnira ni ẹ mọ gbó ẹ mọ àtẹni tí ń gbó aṣọ àtọṣọ tí ń gbó tó bá pásọ lè sọ̀rọ̀ bá sí rún tá rún yẹn ẹ dákun sọ̀rọ̀ ọ̀run fásọ bẹ́ẹ̀ ẹ̀mí lẹ́rùn aṣọ bẹ́ẹ̀ tí ó yí padà fàya ebi ń tásọ fi ń gbó nìyẹn yí bá sí rún bá sí kò dẹ̀ sí kankan táàfin rún wa sọ bẹ́ẹ̀ táàrún táà ń gbó jìgìjìgì àtọwọ́ wa àtásọ tí wọ́n ṣe jìgìjìgì táà ń ṣe wà ibà fẹ́ mọ́ ni ebé èrí tó wà láàrẹ̀ lábẹ́fọ́ dànù ẹni tó bá ti fẹ́ gbọ́n bàjẹ́ àwọn èèyàn dànù wa ni wọ́n nítorí pé wọ́n ti tẹ̀rí sínú nǹkan yẹn a máa gbọ́dọ̀ fòdodo sábẹ́ àwọn bára wa sọ ẹjẹ́ àṣòótọ́ ọ̀rọ̀ fúnra wa bá wí á kú kú subhanallah iye gbàtàdẹ̀ ló láyé ọlọ́run ti kádàrá rẹ̀ ẹjá já ọkùn bí ẹbọ ẹbọ táà ṣe yí tó wàláhì náà sí tàbá fẹ́ pọ́nà bá pàdé dáadáa ẹbọ táà ń ṣe yí tó ẹ má já pọ̀ sábẹ́ wa àwọn èèyàn ń yẹsẹ́ wò a sì ń pera mùsùlùmí àwọn èèyàn wọ́n lọ lè wò wàláhì mo ti rẹ́ nìkan tí ń wọn ọmọ wáyé náà ni ọmọ bíi náà ha wọ́n ti ní wàláì fún ní àṣẹ́bí lọ́yẹ̀ kí tó máa ṣe ẹni tí mo sì rúgbò èṣù ọmọ lọ ní rúgbò èṣù wàláì jẹ́ sọ́dọ̀ àwọn aláwọ̀ lọ́lọ́fà ọ̀dọ̀ àwọn àtẹ́ǹpẹ̀ láàfà náà ni àwọn ẹni kó rúgbò èṣù ní níjọ́ Thursday àná ni wọ́n dín rí ọmọ kan ní kìnnìbẹ̀rún pépà gbé náà wọ́n ti gé tọ́jọ́ mẹ́ta bẹ̀tẹ̀ àná lọ́wọ́ tẹ̀ wọ́n tó fi tọ́ fi wọ́n hàn ní kíní ní ní ní kíní ní kí là ń pè mẹ́ ìtò gbogbo mẹ́rin ló ti ṣẹlẹ̀ tán gẹ́rí ọmọ wọ́n ti ló pàtì rẹ̀ ayẹ́sẹ̀ wá ń gbọ́ nípa àwọn àfáà ń yọ pàtì àwọn èèyàn ẹ̀yin náà lẹ́sìn ọmọ ló gidi bẹ̀ ẹ̀yin náà lẹ́sìn ọmọ tó bá ìsúyá ìsú lọ yọ pàtì rẹ̀ tí bá gbọ́ gbogbo ẹ̀ tí bá rí ń àwọn àbá yìí tán sí àwọn ẹbọ lélẹ́ yìí náà tó bá rẹ̀ ní tí ń tàlàyé tàwíìdù fáwọn èèyàn wọ́n máa sọ pé ẹ má dá wọn lóhùn wọ́n máa tán sọ ní wọ́n ṣe kíní kẹni kẹ máa ṣe dán kẹ máa ṣe ẹbọ náà sọ iná ló sì di wọ́n ti ń pa àwọn ọmọ káàkiri bá ṣe ń gbé ọmọ kéèké tán gé wọn lórí nu fọ́tò gbé báyìí àwọn ọmọkùnrin méjì bá ṣe gbórí ọmọ ọdún mẹ́ta lọ́wọ́ lélẹ̀ wallahi ìlàrí ìtàn gé orí ẹ̀ wọ́n gé ara ẹ̀ wọ́n gé gbogbo ẹ̀ wọ́n ti wá yọ àwọn nǹkan tó fẹ́ yọ kún bẹ̀ subhanallah nínú lọrin náà nínú lọrin náà a máa wá sọ pé eh, àwọn kìíní kan àwọn àjòjì tí ń wọnú lù sáwọn àjòjì láwọn ilé ìtọ́lọ gérí sáwọn àjòjì nú àjòjì ló gérí sáwọn àjòjì nílò pàtí àwọn èèyàn ìtàwọn bàbá bàbá yìí wà ń bẹ àwọn bàbá wa tó ti kú yìí àwọn bàbá wa jọ ń gọ́lọ̀ àwọn bàbá wa kò kéwké wàláì wọ́n sáwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe wàláì nítorí ẹ̀ nìlọ ní fi ń jẹ́lu fọ̀kànbalẹ̀ ń gbà nìlọ́hùn ebó kọ́ ni là ń jẹ́dì sí kìí ṣe pé kankan ó ti di kan míì ó ti di pàwọn èèyàn nínú kìíní náà àwọn ìmáàmù ń sán bàǹdẹ́ lọ sóde náà àwọn ìmáàmù ń dè wọ́n ń dè fún pa lọ sóde ọlọ́run ó ṣàánú wa ni ebe ebe èèyàn kan náà ni wọ́n pè tí sì ń pọ̀fọ̀ lórí fóònù ìràwé ọ̀tá gbòòrò ń kọjá ìgbé kìíní kan àwùjọ ẹ̀fẹ̀ wọ́n láyé sì ń pọ̀fọ̀ lórí fóònù ń bẹ́ lórí fóònù mi báyìí tí ń pọ̀fọ̀ àwúzùbílà àwọn tá ń pè láàfáàrí wàláì kí ní kan lórúkọ tá ń pè kíníkan ọ̀sọ̀rọ̀ máa ní kíkọ́ gbóhun lẹ́nu ẹ kíkọ́ gbóhun lẹ́nu ẹ náà àwúzùbílà tàwíìdà ní mùsùlùmí ọlọ́run bá lè kẹrẹ́ kọ́mọ́ bínú sí wa ní o wàláhì ránfíì ọlọ́run bá kọ́mọ́ bínú sí wa ẹbọ tá ń ṣe yìí pọ̀ àgbẹ́bọ yé so bá kó sànú wa náà mo ti so inshallah ájú sí ibi náà pẹ̀lú ògbọ́n náà wa ọ̀rọ̀ yìí jọ́rọ̀ tó káyàn lára púpọ̀ ni arípò ti kọjá ọ̀rọ̀ àǹkàtírà fún rẹ ni ká bára aṣọ tọrọ tààrà eré báyìí ti kọjá tó ẹjá ẹbọ táwọn èèyàn mọ̀ ẹ̀ntàbà táwọn èèyàn mọ̀ náà ni pé kálọ̀ máa gbé kágbé nǹkan kan sínú gbá ẹ̀ka wà lọ gbé sóríta eléyìí gan wọ́n ti ń ṣe eléyìí gan wọ́n ti ń ṣe lẹ́bọ táwọn èèyàn mọ̀ lẹ́bọ wàláhì wọ́n ti ń ṣe ìtí Yorùbá gbọ́yé lẹ́bọ ni mùsùlùmí náà gbọ́yé lẹ́bọ mùsùlùmí ò gbàgbọ́ yé tán pè lẹ́bọ ju tí Yorùbá gbọ́ lẹ́bọ eléyìí tí Yorùbá tó wá gbọ́ yé lẹ́bọ ń sẹ́ wọ́n ti ti ń ṣe kí n fi ni wọ́n wí fún mi lágbo wàláhì ilé kan bẹ tẹ́yẹ̀ ṣẹ̀kọ́ ilé yẹn wá jẹ́ four flat upstairs ni wọ́n gbé wọ́n gbé staircase sáà ní báyìí flat méjì lẹ́gbẹ̀ẹ́ mi flat méjì lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n wá tí kò sílé yẹn níbi staircase àárín yẹn nísàlẹ̀ rẹ̀ báyìí wàláhì lágo méjìlá ọ̀sán wọ́n dẹ̀ gbẹ́ kòtò wọ́n dẹ̀ pa àgò àwọn àfá àtún wíláwà ní wàláì wọ́n dẹ̀ pa àgò wọ́n dẹ̀ kó ògbò fún iṣẹ́ bíbá ẹ̀nà fi gbé igbá sínú àgbò yẹn tẹ́rànà wọ́n dẹ̀ rí mẹ́lẹ̀ lọ́sàn ganan ṣe tẹ́bá rójú àwọn àfá yìí wọ́n wíláwà ní wọ́n wá sọ́wọ́n fún wọ́n ń kó ìfúnnú àgbòkú mẹ́ wọ́n ń gbé igbá oúnjẹ kíníkẹkùn di bẹ́ẹ̀ mú ń gbé síbẹ̀ àwọn mùsùlùmí nìyẹn àwọn mùsùlùmí nìyẹn lọ́lẹ̀ lẹ́nà ń ṣẹbọ sámúsámú ìjọ kan náà mọ wọn sáìtì mo lọ ṣiṣẹ́ ní sáìtì yìí ni iṣẹ́ yìí wá pọ̀ wọn mọ̀ yí pé àwọn máa ń wá sí sáìtì lọ́jọ́ sunday wọn mọ̀ bẹ́ẹ̀ èmi á sì máa ń lọ sáìtì lọ́jọ́ sunday tí lọ́dún ní kí n máa lọ sáìtì lọ́jọ́ sunday ìgbà lọ́mọ ṣiṣẹ́ lọ́jọ́ sunday tọ́lọ́ máa ní kí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi mo bá lọ sí mẹ́jọ yẹn ìbí àtàwọn ọmọ sí àti gbogbo wa a lọ síbẹ̀ asáwọn ti rò pa ní wa níjọ́ yẹn tán tó pè ní ní sí ní site níjọ́ yẹn náà wá wọ́n wá gbé wọ́n wá gbé ewúrẹ́ dúdú wa àti àwọn àpèsè wọ́n fẹ́ wá rì mọ́lẹ̀ gbàtán wá bá wa ní sáìtì àtàfà àti ìyá tó nílé àti gbogbo wọn àrọ̀ gbà wọ́n kàwọn mọ́sí lọ nẹ́bọ̀ àfà ẹ̀ tí parí àti parí olóòtú ọ̀rọ̀ ẹ̀lẹ́kàwà tó parí ẹ̀tọ́ wá lónìí àmọ́ wá lónìí náà mo rò pọ́sí lásìkò tẹ́gbọ̀rọ̀ sí ìgbàtán rí pásìkò àwọn tó àti ìlọlé wà láì ìṣẹ́jú mi báyìí náà fi gbẹ́lẹ̀ náà dẹ̀bi ṣe gbogbo àwọn pèsè tán fẹ́ ṣe wọ́n dẹ̀ rí ẹran yẹn mẹ́lẹ̀ pẹ̀lú àwọn nǹkan tán fẹ́ ṣe bẹ̀ jẹ̀mọ́ ànílọrin náà ni ṣùgbọ́n ọba kó sànù wa ṣùgbọ́n ọba kó dáhùn kó là wa ẹ má jẹ́ àtórí ara wa ẹbọ tá a ṣe yìí ó tó kọ́nà ọba kó là wa kó mi ẹbọ o kọ́nà ọba àlékẹ́lá kó dákun kó má ba ayé wa jẹ́ kọ́nà ọba má ba kìyàmà wa jẹ́ o nítorí yàrá

ká lọ tọrọ àforíjì fún wọn ní kábàrí wọn ká lọ sálámà sí wọn eléyìn kọ́ là ń sọ eléyìn ó wà ní súnà sẹ́rí ìlọsẹ̀ ziyaratul qubur ọ̀nà mẹ́ta ló pín sí inú ọ̀nà tó dáa oníkíyàn lọ síbi sàárì àwọn bàbá rẹ̀ àwọn ìyá rẹ̀ kọ́ wá lọ bẹ lọ́wọ́ bá fún wọn pé ọlọ́run mọ́sà foríjì bàbá mi mọ́sà foríjì yá mi ìgbà wọn lẹ́rú gbogbo àwọn àṣìṣe wọn bákan náà kábàárí àwọn mùsùlùmí nítẹ́ ká lọ bẹ̀ eléyìí báyìí nínú súnà nẹ́bì lọ́wà kódà nẹ́bì ní ká máa fi sí ti tẹ́ káàdẹ̀ lọ máa ṣàdúrà fún wọn kò tọ́ra nẹ́bì náà lọ sí ibi kábàrí ìyá rẹ̀ àbúgbàtà nẹ́bì fẹ́ bẹ́ lọ́wọ́ àforíjì fún ìyá rẹ̀ nínú kábàrí àrẹ́bì bá bú sẹ́kún ìgbà tí wọ́n débi sàárè ìyá rẹ̀ àrẹ́bì bá bú sẹ́kún àwọn sọ wábà búbá kí wọ́n máa gbogbo wọn náà bá bẹ̀rẹ̀ sí bú sẹ́kún máa ń sunkún gbàdáwọn gbàdọ́sà rẹ̀ bá rẹ̀ yìí sí sunkún bá bá ti bá nẹ́jọ́ ti bá wọn náà nù bá bẹ̀rẹ̀ sí máa sunkún gbàdán sunkún náà tánàbí dákẹ́tà wọn náà dákẹ́tọ̀ àrẹ́bì àti sọkún báyìí àwọn abẹ́rẹ́ kí lọ́fà tá àfi sọkún lókù àwọn olùkọ́kọ́ wọ́n kọ́ tẹ̀ lánàbì náà ká tó máa bẹ̀rẹ̀ kí anábì kí ló dé tẹ́ akẹ́rí tẹ́ bú sẹ́kún náà ni àwọn anábì bá yín gbẹkún àwọn bá yín sún kí ló dé anábì ní ìsàdántu rabbi an azura qabra ummi fa'adhina li mo gbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́wọ́n bá ní mo ní mo fẹ́ bẹ̀ sáré yá mi wò ọlọ́run sì yọ̀ǹda fún mi ọlọ́run ní kí n lọ kò sí láì fi àmọ́ gbà tí mo débì ìsàdántuhu anastaghfira laha wọ́n wá bẹ́ náà bá pé ọlọ́run mo gbà yọ̀ǹda ọlọ́run dákun jẹ́ ń tọrọ àforíjì fún ya mi ọlọ́run láíláí ò lè tọrọ àforíjì fún àrẹ́bí ni ti ń pa mí lẹ́kùnrùn mo fẹ́ bẹ́ dáhùn àforíjì fún ya mi ó túnmọ̀ sí pé àṣeyàn ẹni lọ bẹ́ náà àforíjì fẹ́ni tọ́ wà nù tọ́ bá jẹ́ pẹ́ni tọ́ tọ́ láti bẹ́ ìgbà tí ya àrẹ́bí ọ̀tọ́ lẹ́ni tí ọlọ́run bá nínú má ṣe bẹ́ àrẹ́bí ni ti ń pa mí lẹ́kùnrùn ajẹ́pẹ́ yẹn lọ èyẹ́ lè lọ síbi sàárè kan pàtíkúlálì mo fẹ́ lọ bí sàárè bàbá mi mo fẹ́ lọ bí sàárè ìyá mi mo fẹ́ lọ bí sàárè ẹ̀gbọ́n mi mo fẹ́ lọ bí sàárè ọmọ mi kí n lọ bẹ náà bá fún un tó bá yẹ pẹ́ ni tọ́tọ́ ká ṣe kí ni o tọ́tọ́ ká bẹ náà bá fún un ni lélẹ́ báyìí kéṣe táwọn yìí ni ẹ bàbá ziyarọ ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn níyàn fẹ́ lọ síbi sàárè mo fẹ́ lọ tọrọ kí mo fẹ́ tọrọ fókù lèmi gẹ́gẹ́ fẹ́ lọ tọrọ fúnra mi bẹ̀ wípé à ah, sàárè yìí sàárè àwọn ẹni ni sàárè yìí àwọn ẹni ọlọ́run ló kú síbẹ̀ mo ni àyè tẹ́ni ọlọ́run sùn àyè àlùbáríkà yìí gbígbàdúrà ni ó jẹ jẹ́ lọ ilẹ̀ náà pè ní àzìyárọ̀tù bìdìíyà ziyárọ̀ bídíà nìyún èyí náà aburú ni kí ni wọ́n fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ jẹ́ ẹbọ àzìyárọ̀tù ṣìkíyà ìṣe ziyárọ̀ ìlọ sí àbẹ̀wò sí ibi ìsàárẹ̀ òkú tó wá jẹ́bọ ó ní kíyàn wá lọ bẹ̀ kó wá lọ máa tọrọ nǹkan lónìí tó wà ní sàárẹ̀ pé tó ìrẹsẹ̀ wà níbi dákun mọ́sùn o ọmọ tí ń rí bí ìdọwọ́ rẹ bá tí ń bá bímọ ojúmọ̀ tí ṣé wà níbi tẹ́ lọ́rin kí ni àà ẹbọnu tó bá ti di pé yẹn ń pe ẹni tó wánu eléyìn là ń takò kí ẹni ẹjá lọ parí ìjà níbi sàárè alíní ìyẹn parí ìjà níbi sàárè alíní ìyẹn parí ìjà níbi sàárè ẹ ti láti sọ kankan pẹ̀lú tó wánu sàárè mu ní táwọn wí nìyẹn pé amẹ́pẹ́ wọn fẹ́ lọ bẹ́ẹ̀ náà bá fún bàbá mi tó wà níbi sàárè èyí ò burú bàbá alhamdulillah èyí kò sí aburú bẹ́ẹ̀ náà mẹ́lẹ́kejì tí bàbá béèrè ní béèrè ó jẹ́ ní bàbá islam wọ́n nígbà tẹ́mi gan rí àwọn nǹkan yìí kí ló dé tẹ́mi náà takò wọ́n bẹ́ẹ̀ ni ṣe rí àwọn ọ̀nà tí aburú lélẹ̀ ẹ̀gbẹ́ mo ti rá aburú báyìí àmọ́ ọ̀nà mẹ́ta ní islam gbé kalẹ̀ káfí kọ aburú ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kémi gangan fúnra ara mi kí n fi ọwọ́ arẹ́bìnrin man ra'a minkum munkaran ẹni tó bá rí aburú nínú yín ní tí ò da falyughayyirhu biyadihi kó fi ọwọ́ yí padà ìyẹn ni pé ẹni tó bá ní agbára lórí àwọn tí ń saburú yẹn tí bá ní agbára lé wọn lórí tó ẹ́pá agbára mi ká wọn ó yẹ kí n tú wọn ká mẹ́wọ̀n ní pẹ́yẹ túká àtàfó ńlá wà dáa sí blálà everybody ó kálukú kẹsẹ̀ rẹ kẹ́pàkọ́ ibi tí ọmọ sáré dé kí n ní everybody wàlú fàyà mẹ́wọ̀n àmọ́ sí mo lágbára lé wọn lórí ẹ rí pé ìlágbára blálà kódà mi bá tún ṣe jù èmi ní jẹ blálà kú omi tí ibi tí wọn wà ìlágbára yóò lé wọn lórí ẹni tó bá lágbára àwọn aláṣẹ àbóbi lórí ọmọ téèyàn bá bí sẹ̀péyàn ní kápá bẹ́ẹ̀ téèyàn bládà rẹ̀ lórí aburú tí bá ń ṣe àbẹ́ni téèyàn bá tó bá yẹ pé èèyàn lèèyàn ń bọ̀ àbẹ́yàn ní kápá lórí ẹ̀ lọ́nà kan àbí kejì ọ̀nà kan nìyẹn arábìnrin fàyín lami ẹ̀sítẹ́sùn arábìnrin tí ọba lágbára yẹn torí arábìnrin bàbí wa kọ́lá lágbára ìyàtí fọwọ́ kaburu arábìnrin ah, o bẹ́ẹ̀ bá ti túká tọ̀ anábì ní tó kù mú kí n fẹ́nu mi sọ pé aburú náà ṣe anábì tó wà mọ̀ pé kéṣe gbogbo gbà náà nìyàn lágbára àti fẹ́nu sọ bẹ́yàn bá fẹ́nu sọ ń gbà mí gan ó lè di wàhálà sẹ́ni tó fẹ́nu sọ lọ́rọ̀ anábì ní wà ilẹ̀ bí ẹsẹ̀ tó yẹ bàbí qalbihi tí ó bá ti wá lágbára kó tún fẹ́nu sọ kó fọkàn kọ́ kí ẹ̀mí rẹ̀ kórìíra nǹkan tán ṣe o kínú rẹ̀ sì bàjẹ́ kódà kan rí lójú rẹ̀ pẹ́ni ẹ̀mí ẹni yìí kan ṣé báyìí ní sè so tó fà nìyẹn tí ìfilẹ̀ tú wọn kájọ́ ni o tí ìfilẹ̀ sọ fún wọn eré tó lẹ jù ní gbàgbọ́ torí pé èmi náà tí mo kọjá èmi náà mọ lẹ láàrin àwọn tí wọ́n ṣe kíni tẹ́sà burú kódà bí wọ́n báyìí ṣe bẹ́ẹ̀ wọ́n gbólúwa rẹ̀ dé kíní wọ́n làwọn boko haram ti dé o wọ́n ní kíní kan o kódà gbogbo àwọn ará àdúgbò náà wọ́n pé ọba òun ẹ̀rọ dáa wọ́n làwọn pọ̀ kíní kankan kan sí mọ́ lọ jẹ́jẹ́ mi èrí kankan sí fún wọn So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk